Otasansan rédíò and TV. Asu strike ìyanṣẹ́lódì àwọn ASUU ẹgbẹ́ àwọn tí í ṣe olùkọ́ ní ilé ẹ̀kọ́ ga yunifásitì tí wọ́n fọmú mọ́ ìjọba lọ́wọ́ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwòṣẹ́ nìràn láti sọ fún ìjọba wípé àgọ̀mọ́ o àdéhùn tá a jọ ṣe tẹ́yìn òmú ti ń ṣe ẹ wò ó ti tó gẹ́ ṣẹ̀wárì látàrí eléyùn ìní ẹgbẹ́ àwọn tó jẹ́ ti akẹ́kọ̀ọ́ yíká orílẹ̀-èdè nàìjíríà national association of nigerian students wọ́n ti á bẹ̀rẹ̀ láti lọ rèé máa ta àwọn èèyàn wọn jí pé as má sùn bọ̀bọ̀ ìdélẹ̀ ẹ mọ gbáradì sílẹ̀ jẹ́ ká lọ rèé jẹ́wọ́ fún wọn wípé a ò lè tẹ̀síwájú máa di ẹ̀ṣẹ̀ tí kì í ṣe tiwa o wọ́n wá fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti asuu lọ́jọ́ méje ẹ yẹjú ń tọ́da ẹ̀ ń pọ̀ hmm gẹ́gẹ́ bí wọ́n ṣe kó sójú ìwé kejì ti Nigerian Tribune ẹgbẹ́ tá a mọ̀ sí National Association of Nigerian Students NANS wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ ta àwọn èèyàn jí wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ bíi tiwa ẹ mọ́ sò torí ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la yín rèé ẹ mọ́ jẹ́ kí wọ́n bá yín fi tàfàlà wọ́n ní ìyanṣẹ́lódì èyí tí ASUU ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kọ̀ọ̀kan wọn àní àwọn sanwó iléèwé káwọn ó sì rí ẹ̀kọ́ táwọn kọ́ káwọn rí kọ́ lè ń tọ́ka gbogbo ìyókù rọ̀bọ̀ rebe ni àwọn ò gbọ́ wọn ní látàrí èèyàn àwọn náà ti ń gbáradì sílẹ̀ báyìí láti fi ẹ̀hónú tó lágbára hàn ìjọba wípé ìyanṣẹ́lódì àásùn yìí kọ̀ọ̀kan wọn bíi ti wù kọ́ mọ̀ wọn ní ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti asuu ọjọ́ méje péré làwọn fún wọn pé n ti ń bẹ láàrin wọn tí fagbọn gbòngbòn kí wọ́n wá bí wọ́n ṣe yanjú ẹ̀ ní kíámọ́sá ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀ nàìjíríà nans president comrade sunday ashefon nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ní ọjọ́ ajé ti àná wọ́n ní ìpinnu láti jẹ́ kí nǹkan jọjú pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yíká gbogbo òpínlẹ̀ mẹ́rìndínlógójì àti olú ilẹ̀ wa ti ṣe àbújá wọ́n ní àwọn ti fẹ́nu kò sí o níbi ìpàdé tó wáyé ní Sokoto lọ́jọ́ sátidé ìjẹrin wọ́n ní àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti sọ lásọ yẹn báyìí pé àwọn ò lè mọ tẹ̀síwájú káwọn mọ jìyà ẹ̀ṣẹ̀ tí kì í ṣe ti àwọn wọ́n ní kẹ́ lóde àwọn ń sanwó fún ẹ̀kọ́ táwọn ń kọ́ wọ́n náà sì nígbàgbọ́ pé ó yẹ kí wọ́n fún àwọn ní ẹ̀kọ́ èyí tó yẹ kórokò wọ́n ní bí asuu tó bá yan ìṣẹ́lódì báyìí ní parí gbogbo ìyanṣẹ́lódì wọn tí wọ́n gbọ́n mọ́ ìjọba lọ́wọ́ wọ́n parí ìjà wọn ní tí wọ́n ń béèrè wọ́n fún asuu àwọn tó bá sì jẹ́ òṣìṣẹ́ ìjọba náà tí wọ́n lọ rèé dúnàdúrà pẹ̀lú àwọn tó jẹ́ ti asuu àwọn náà wọ́n gbé ẹ̀tọ́ tiwọn àyàfọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nìkan nothing kò sí nǹkan kan tí wọ́n fún wọn ṣùgbọ́n wọ́n bá wọn fi gbogbo nǹkan ṣòfò wọ́n fi àkókò wọn ṣòfò owó táwọn òbí wọn san fún wọn wọ́n fi ṣòfò non-refundable ni ọjọ́ orí náà wà ń kọ́ wọ́n ní kì í ṣe pé àwọn ọmọ tún yọ̀ǹgì sí àwọn òní máa kéré sí lọ́jọ́ orí ẹlòmíì ọmọ dàgbà débi pé yóò ti tó kọjá láti lóbìn nínú ilé kó tó pé yóò kẹ́kọ̀ọ́ gboyè tán ṣe wá rè gbogbo jíjókòó sínú ilé yìí àwọn ò lè faramọ́ mọ́ ni o nítorí pé ó ti bọ́ síbi tí ọ̀dà lára àwọn táwọn jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà látàrí eléyìí ẹ lọ ṣe ìpàdé tẹ́ ẹ bá ṣe ìpàdé kẹyẹjú ń tọ́ bá dẹ̀yìn pọ̀ àwa náà gbé eégún abóde tí ń jẹ́ àlùtà hmm. anytime from seven days. hello èmi ni. má gbàgbé láti subscribe sórí Otasansan TV lórí YouTube.